tí a bá dáná àwọn ọ̀gá rẹ̀. Allah subhanahu wa ta'ala khalaqa kulla shay'in mimma ó dá gbogbo nǹkan pátá tó bá nínú àwọn ọ̀gá rẹ̀ pátá ọdún. Nínú àwọn ọmọ wa dáná ọdún yìí nínú mu máa yẹ kí ara ìjẹun bá. Ó lẹ́nu àwọn ọ̀rọ̀ mi lẹ́nu pé Allah subhanahu wa ta'ala ó ní ká máa fẹsẹ̀ bẹ́ẹ̀ rẹ̀. Ó lẹ́nu àwọn ọmọ lẹ́nu máa dá ìdá sí nínú àwọn ìdá tó jẹ́ pé ajé abarapá tí ó máa lórí ilẹ̀ pẹ̀lú ẹ̀sìn wa méjèèjì ọlọ́ọ̀bá yìí náà lọ́wọ́ ti àdúgbò ẹ̀kọ́ nínú àwọn tó lọ́wọ́ adá tó jẹ́ ẹ̀dá yìí Allah subhanahu wa ta'ala ó ta àwọn èèyàn kan níta láti máa jẹ́ mùsùlùmí láti máa jẹ́ mùmìnì ọlọ́ni wàlẹ́ni yusalli alaykum wa malaikatuhu liyukhrijakum min al-dhulumati ila ọlọ́ni wọn lọ́wọ́ subhanahu wa ta'ala olùkọ́kọ́jọ́ yìí pé òun ṣíjú àánú ẹ̀ wù ẹ̀yìn bákan náà màláìka àwọn tọrọ àdúrà fún yín ní gbogbo ìgbà yukhrijakum mina dhulumati ila nur láti mú yín kúrò nínú òkùnkùn àìmọ̀kan lọ sínú ìmọ̀lẹ̀ Islam wa kana bil mu'minina rahima ọlọ́run subhanahu ta'ala yìí ọba tí máa ń ṣe àwọn òmìnir kẹrin ẹ̀rí ẹ máa sọ pé bisimilayi rahman rahim ẹni abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba bóyá ẹ̀sìn máa ń tu àjọkẹ́ ayé àsàfihàn àbí àti máa ń sọkọ yà bẹ́ẹ̀ ni ẹni tó yẹ ká sọ ni pé abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àsàkẹ́ ayé àsàfihàn. orúkọ náà lọ́wọ́ gánà bíi mọ́mìnì náà rahima ọba tó jẹ́ pé ó máa ń sa àwọn mọ̀mìnì àwọn tó jẹ́ ní ọlọ́run ọlọ́run máa ń dá àwọn sàṣọ́tọ̀ tó wàá ṣàlùwọ̀ jíjókòó wá bí ní alẹ́ yìí rahmatu min allah ya azza wa jalla ìkẹ́ kan ní akọ̀rọ̀ ọlọ́kọ̀ bá kí sì gbogbo ẹni tó fẹ́ wà ní lálẹ́ ìlú wa bàṣẹ wà mí yìí ọ̀rọ̀ tá a fẹ́ sọ lálẹ́ yìí àkùrẹ́ ọ̀rọ̀ tí wọ́n ká wá sàlàyé yìí gbogbo ẹni tó wà mí kọ́ ni ó gbòòrè ọ̀rọ̀ tá fẹ́ sọ yìí topic of discussion kò sẹ́ni gbogbo àbá àmì kọ́ lágbọ̀rọ̀ yìí gbogbo ẹni tó wá gbọ́ yìí kọ́ ni ó àwọn oníwà gbọ́ yé tí wọ́n dẹ̀ tó rí nǹkan yẹn lò àwọn tó lọ́n bá mọ̀ọ́mọ̀ fi ìkẹ́ rẹ̀ tó bá fi lé báyìí àti èmi àtẹ̀yìn ọlọ́jẹ́ káwà mẹ́rin tọ́lọ́ wọn fi àdúrà èmi bá lálẹ́ yìí. nígbà àlámọ̀rí yìí àlámọ̀rí tó jẹ́ pé ó ti wọlé sáàkùsù mi láàyè tó jẹ́ pé láwùjọ lónìí kódà nígbà míì àwọn afẹ́ àbá ń sàlàyé àwọn kan tí àwọn afẹ́ ẹ̀sìn sọ lórí àlámọ̀rí yìí á rí náà mú níwọ̀n gbà kò ah, sọ̀rọ̀ yẹn wá ní yẹn. òmùrú yẹn ti lọ kó sọ́kẹ́ rí bí àwọn ọlọ́gbọ́n àwọn mímọ̀ tí wọ́n bá ń wo àlámọ̀rí ta fẹ́ sọ̀làyé lálẹ́ yìí àwọn mọ̀ pé owó ọ̀tẹ̀ ó ti sáàbù ká sọ ọ̀rọ̀ báyìí ká lè sọ ọ̀rọ̀. ìlànà ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀làyé yìí ó náà ní alùgìnà òfin Islam àwọn hukumu alùgìnà kí ni ìdájọ́ orin gbígbọ́ orin kíkọ nínú Islam ẹgbẹ́ ọ̀rọ̀ yìí ó dà àwọn tí wọ́n pera wọn ní àpá aláwùjọ tá a wà alámọ̀rí ìlú yé wọn ṣùgbọ́n báwo la wá ṣe wá fẹ́ yanjú ẹ̀ oní àná kápá àti àlùkò àlù kẹrí kápá sọ síbi àkúwárí nàbí yìí sallallahu àti ọ̀rọ̀ àwọn àpá àti wọ́n ti lọ kí làgbọ́yé tí wọ́n gbọ́yé ó nìkan ti ń jẹ́ wọ̀nyí nínú Islam ìjà nìkan rí ìjọba bá rí mùsùlùmí lóbìnrin ọlọ́run bá kún lẹ́wà tó lẹ̀ kún lóhùn tó lè fi ẹ̀wà yìí ẹ̀wà yìí àtòhùn yìí tó ti gba àwọn ẹ̀sìn nọ́ọ̀sì látàrí ọ̀pọ̀ ìjọba bá lọ́kùnrin tó máa bá fún ní àǹfààní tó ní ohun obìnrin àbí tó ní àwọn àdámọ̀nà tó jọ tó obìnrin ìjẹ́rú ẹni bẹ́ẹ̀ lè lò kẹ́bi mẹ́sàn ọ̀gá wa ti ẹ̀ bíà pẹ́ fún ọlọ́run kúkú fún lẹ́kùn bẹ́ẹ̀ alẹ́ sọ ọlọ́run kò wù ọlọ́run wọ́n ti kíṣẹ́ ìtọ́ wọ́n ọ̀rọ̀. wọ́n pè ǹjẹ́ ẹ̀rẹ́ mẹ́ta ń pè ní orin ẹ̀sìn islamic Sun. tó bá wà kí làwọn examples ẹ̀ irú àwọn ẹ̀pẹ́jú ewu la lè wú láwùjọ wa ṣé bí wàásù sọ̀dík ni sáyé lóyún wà ń bẹ̀ ewu tó ni wàbí láì tàwọn fíkì yàgánà mo sọ ayé àti gbogbo bákan náà kí ni yàtọ̀ láàrin orin tí lámìdé bá kọ àti wàá gbé àdúgbò. Naam. ada bẹ́ẹ̀ wọ́n juga lagi? láti ya, Òwúrọ̀ yẹ jẹ́ kùn tó máa rù mí á. Wọ́n yà mú kí fi àwọn akíní àdàbí mọ́. Wọ́n yà mú kí fi itu? akíní àdàbí mọ́. Àwọn apá ìsìn kọ́lọ́ pa lọ́dún gbogbo ọ̀rọ̀ tí a bá ti ṣe àkójọpọ̀ rẹ̀ bisajẹ̀rin wàtọ́rìpì wàlmàáàlù gbàtàwá wo ọ̀rọ̀ yìí tí wọ́n kójọ yìí ọ̀rọ̀ yẹn ó ní àwọn ọ̀nà ọ̀tọ̀ tó gbà wá ẹgbẹ́ tí àwọn ẹkọrin orí ẹ̀tọ̀ sí ọ̀rọ̀ mo ṣe sọ̀rọ̀ yìí sí báyìí kò sí mo fẹ́ wọ́n fẹ́ kọrin yóò ní àwọn ó lè jẹ́ pé tóun kan yóò bá wá àgbẹ̀dẹ́gbẹ́dẹ́ mẹ́lódì kan ni ó lé ọ̀nà kan àbí kejì tó gbà wá ó ní kan tó ń pè ní orin náà ní àwọn ọ̀rọ̀ àkójọpọ̀ ọ̀rọ̀ tá a kójọpọ̀ tó jẹ́ pé ọ̀nà tó ń gbà wá yàtọ̀ sí ọ̀nà tá a ń gbà sọ̀rọ̀ àdámọ́ wa bákan náà ó tún wá ní àwọn àtọ́bọ̀ màázì ó tún wá kó sínú pẹ̀lú àwọn musical instrument àwọn irinṣẹ́ tó jẹ́ irinṣẹ́ tá a máa ń lò láti jẹ́ kí orin ó jẹ́ orin bí ìlù bí jìtá bí piano kìtùnúbísẹ̀ kẹrẹ wàá bá ṣe màgá rẹ̀ àti tó bá jọ irú àwọn kan yẹn wọ́n ní nǹkan tá a pè fẹ́yìn máa fọwọ́ ní kí ní dájú ẹ̀ nínú Islam àwọn afá ní orin nínú Islam àwọn àyíngbà mẹ́rẹ̀ẹ̀rin tá a ní nínú àwọn àfẹ́sìn àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tá ní kí ni mọ́mọ́ àkọ́kọ́ Malik ibn Anas Muhammad ibn Idris ash-Shafi'i Ahmad ibn Hanbal wọn nàfọ nínú táàbì tààrọ àríwá àwọn àfọ àmẹrẹẹrin yìí iná ni wọn parapọ̀ lórí pé orin nínú ẹsùn Islam àrọọbù kí náà gbé dájọ orin nínú ẹsùn Islam o wọn bẹ̀rẹ̀ pé tẹfí sọ pé haramu ni orin wọn ní haramu ni torí pé a fi jọ bí ká sọ pé kábẹ̀rẹ̀ mùsùlùmí kí nìdájọ́ kí mùsùlùmí ó jẹ lẹ́dẹ̀ kò jẹ́ nìkan sábẹ́ ní mùsùlùmí tó lè dáhùn sí pé haramu lẹ́dẹ̀ ó ti dẹ́ pé haramu ni ẹlẹ́dẹ̀ dídẹ ní ó sì jẹ́ haram ṣùgbọ́n ọ̀rọ̀ pé kálukú wọn tí wọ́n fi ṣàlàyé àlámọ̀rí rẹ̀ pé àfẹ́sẹ̀ra alimami ṣáàfi alẹ́ rahmatullah wọn ni mọ́mù ṣáàfi léèrè wípé mọ́mù ṣáàfi kí lè fẹ́ sọ fún wa nípa orin nínú ẹ̀sìn Islam Imam Shafi sọ pé láhùn màkàrúwò láhùn màkàrúwò Imam Shafi tí ẹ rí orin tẹ̀ ń tá a kórìíra nínú ẹ̀sìn kódà mọ̀nìsítàtà ọ̀mínú ọwọ́ sàfihàn mọ́mí sàfihàn ni gbogbo ẹnikẹ́ni tẹ́ bá tuntun tó jẹ́ pé ó pọ̀ yẹn tó máa ń gbọ́ orin àbó máa ń kọ orin mọ́mí sàfihàn ni kò kọ̀ lẹ́bi dẹ́ ìrọ́jú ṣàhàdà tó o tó bá tó bá ti pàtẹ ẹfẹ gba ṣàhàdà ẹfẹ káwọn yóò wá jẹ́rìí ànígbà ẹ̀rí ẹ̀wọlé eléyìí kọ́ ìbọn sàfihàn ọ̀la lórí ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ sábà lè pé múra ti rí ìdàgbọ́dẹ mú wáyé wọn ní ẹyẹ padà sínú sọ́ọ̀tù lọ́kùnrin ayé ayé ẹ̀kẹfà ọlọ́run bá sọ fún wa pẹ̀lú wà nílẹ̀ náà. wà á ní láti máa sáré lọ́wọ́ àbí. lẹ́wọ̀n àbí. lẹ́wọ̀n àbí. ọlọ́run nílẹ̀ náà ó wà nínú àwọn ẹ̀dá pé yẹ sọ́ọ̀rì lẹ́wọ̀n àbí. tó yẹ pé ntí yóò máa rà òun náà ni àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ àwẹ̀ wa àwọn akóńtẹ̀sì wa sọ pé ẹni tí ò bá rà ń kọ́ mọ́tò ayé ìfẹ̀ èyògbó ra wọn ni ó kẹwàá nù commercial ó wà níbi aká ló wọ̀ níbi abọ́ọ̀sì tó ń lọ bàtà tó èkó wọ́n ti ra fún orin sí tó jẹ́ gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lásán kì í gbọ́ èkó rà rí bọ̀wọ́ táìmù tó àkóbẹ́lẹ̀ láàrin bàtà tó èkó yẹn ó dẹ̀ ń enjoy travelling rẹ̀ ah onímọ̀jẹ̀ ẹ̀jọ́ ìbọ̀sì mo wò yẹn kò tiẹ̀ wà bọ́ọ̀rì kankan in fact tí mo fi dé kò mi mọ̀ ó kàn án fún mi ní silent gbogbo ẹ̀rọ lọ jẹ́jẹ́. wáyé lẹ́sìn ẹ̀yà sàrí ìdáwẹ̀ àbí. afọwọ́ Mujahid rahimahullah ó ní nítorí wọn bá sọ náà ayé àyè ní àlùgínà gẹ́gẹ́ bí ẹgbẹ́ sínú ẹ̀sọ́ ó ní nítorí wọn bá pè ní láhùn hadith ní tí wọ́n pè ní láhùn hadith kú wà lè ọ̀rọ̀ awẹ́wà nítorí wọn bá sọ nínú ayé òun náà ló rẹ̀ gbígbọ́ ó wá ní kì í wá ṣe ìgbà téèyàn bá tó fi owó rà á ó ní fọwọ́ wá ìsìn ìbá àbòbò òun náà ni kéèyàn ó nífẹ̀ẹ́ sí olórin ó lè má fowó rà kéèyàn ó nífẹ̀ẹ́ sí nǹkan tó lórí ń kọ́ bí ẹ gbà tó ń kọ́ àgbà tó ta sí ẹ̀ lẹ́sìn ẹ̀gá àbẹ́rẹ́ ah, àbẹ́yẹwà tó jẹ́ wípé kò fowó rà káyé lòṣùpá rí ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ wẹ̀ à ah, òṣùpá ó ń kọ́ kéṣe tẹ́wọ́n nínú ẹ̀kọ́ kan tó ń bá kà kọjá ní ibi ilé epo tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbí tó ń bá kọjá pọ̀sọ̀ ló máa ń wo bí ó ṣe ń dìsílẹ̀ ẹni tó bá ti pọ̀ sí kàdébí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti wọn náà lọ́wọ́ sọ pé mílẹ̀ nọ́ọ̀sì wọ́n yẹ sọ́rí láwọn ẹ̀ ọlọ́run wa náà fẹ́ kó mú mọ fowó ra ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ àwẹ̀ wa. kí wọ́n ní ẹni tó bá rọ̀ àwẹ̀ wa ìmúra ọ̀rẹ́ yìí tó nífẹ̀ẹ́ orin yìí tó ń gbọ́ orin kí ni tí ó ṣe fún ìyí nílà àṣẹbí nílà ọlọ́run yóò ọ̀rọ̀ orin ọ̀rọ̀ ayéwà yóò mọ ẹgbẹ́ wọn kú lójú ọ̀nà ọlọ́wà subhanahu wa ta'ala ìmọ̀ ìdáàbò sọ pé mọ̀nẹ́sítà kìtà wọ̀ mí lówó ọwọ́ àṣẹbí ẹ tó bá ti mú ń gbọ́ orin tó ti kú dùn kó mọ ẹgbọ́ orin bí arọ́dí àṣẹ̀tẹ̀ ni bí arọ́dí sísẹ́mẹ̀ ní kàwé lìyìnlá ọ̀hún tàbí ìlànà ìwà ìlànà. ẹ bá bẹ̀rẹ̀ pé ẹ̀kọ́ sí ní Quran náà ní máa máa fún sáìn ẹ máa gbọ́ jùlọ àgbà láti mú èyí náà bí báyìí ẹ̀kọ́ bí sáìn báyìí ẹ̀kọ́. lìyìnlá ọ̀hún tàbí ìlànà ìwà ìlànà. ìlú ẹ̀ tó bá ju ọlọ́run àwọn èèyàn tó bá ra orin dáńgbọ́n wọ́n mọ̀ kúrò lójú ọ̀nà ọlọ́run wọn ní sábà sọ pé mọ̀nìsítàkìtà ọ̀mí ìlú ọwọ́ sàfihàn yẹn gbogbo ẹ̀ bá ti pọ̀ lẹ́yìn tó máa ń gbọ́ orin òtítọ́ gbogbo ẹ̀ yòrò tó ṣàhàrà bá ti wù tó bá fẹ́ jẹ́rìí àyíṣẹ́kì àyíṣẹ́kì eléyìí nìkan tó mọ̀ṣá àmì rahimahullah tó sọ nígbà tí wọ́n bi léèrè nípa rẹ̀ Imam Malik nípa rahimahullah kí Imam Malik sọ nípa rẹ̀ bàtà léèrè nípa rẹ̀ kọ́lá Malik rahimahullah Imam Malik ní alùpùpù kò sẹ́ni kankan tí ó mọ ẹgbọ́ ńlá ìsáàdù àyàfi àwọn tó bá jẹ́ kòkì ẹ kò ní rí ẹni ọlọ́run kan tó jẹ́ mọ́mìnì tó jẹ́ mùsùlùmí tó yanjú ọmọ ẹgbọ́ rẹ̀. gbàdúrà bí mẹ́fà àbúrò hàníbá ó ti gbé àlìsèmá ìlà àgọ́rí fíṣkò tó sọ̀rọ̀ ó ní kéèyàn máa gbọ́ orin kéèyàn máa farabalẹ̀ kó máa gbọ́ orin táwọn olórin ń kọ ó ní fíṣkò ìwà kòkì àwọn ò àwọn ẹni rẹ táwọn ọmọ ẹgbẹ́ ni rẹ wọn mọ́mú Ahmad ibn Hanbal kí ló ń sọ ń tẹ ọ̀rọ̀ àwọn mẹ́rin ni ó jọra ibi tọ́lá ti mú náà ni àyà asọ́tò lùpọ̀n mọ́mú Ahmad sọ pé alùgìnà yẹn kutu nípa àkùkù pàlù mọ́mú alùgìnà mọ́mú Ahmad ní tẹ́ bá fẹ́ mọ tó máa ń jẹ́ kẹ́ni àwọn èrò lè sọ̀rọ̀ tọ́lọ̀ ẹ̀ tó bá ti máa ń gbọ́ orin ẹ̀mí rẹ̀ ó lè sì tọ́lọ̀ Ìrúkìlá ń sábìlì láàyè ẹ̀rọ ìlú. Lọ́pàá tó fi jẹ́ pé tẹ bá láwọn èèyàn láwùjọ tí wàásù ìbáṣe wọn láǹfààní kí ìṣẹ̀lẹ̀ yẹn àbáwọ̀ abúlé ìlú mas'ud sàhábí yóò jẹ́lé ó sọ̀rọ̀ jẹ́ láàrín ọ̀gbọ́ gbàtọ́ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa àlùgìnà ó ní sọ́rí àlùgìnà ó wà láhùlù hàbí ó lò náà ni ọ̀rọ̀ ayọ̀wà tọ́lọ̀ bá ń sọ nínú àyà yìí yóò ń bitu nípa kùbìlà pálí ó máa ń gbé ìjẹ́tọ́ọ̀gì síwájú ọlọ́run ìwà kòkí yóò sọ̀rọ̀ de òbílẹ̀ jẹ́ yóò jẹ́ kí ẹ̀mí èèyàn lé sọ̀rọ̀ mọ́rọ̀ ká gẹ́lẹ́ bó ti jẹ́ pé tá a bá fi omi sínú rẹ̀ tómi bá wọn tó lè bá rọ̀ kí ló ṣẹlẹ̀ sílẹ̀ ilẹ̀ yóò mú olùpìn jáde bẹ́ẹ̀ náà ni orin bó ṣe jẹ́ fẹ́mi tó bá ń gbọ́ orin tó bá ṣe ń gbọ́ orin ẹ̀ báyìí nípa kó sì máa wù lẹ́nu eléyìí ìnìkan táwọn afáwà rahimahullahu ta'ala tí wọ́n sọ ẹ̀kọ́ wọn. àwọn àwọn òkú tọ̀ yìí ọlọ́mọ subhanahu wa ta'ala ó pe orin ńlá rẹ̀ àrí ó tún pè ní àwọn okọ̀ míì ní àgbà àrùn torí àwọn afáà gbígbọ́ orin nínú ẹ̀sìn àbí kíkọ orin àwọn ẹnu àwọn àyíkọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ó kò lórí ẹ̀ tọ́yì Allah subhanahu wa ta'ala tó wá sọ ní àwọn obìnrin kí ló fà tó fi ṣe ní haram kí ló fà tọ́lọ̀ fi ṣe ní haram àwọn afáàní àkọ́kọ́ tí tọ́lọ̀ bá fà ní tó fà tọ́lọ̀ fi ṣe ní haram ni wípé nípìnlẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá ẹni tó bá jẹ́ ní abiyì kan alukur'anu kari gbàtàlẹ̀ bisalam ti ka alukur'anu fún wa hátàlá bí kur'an ṣe jẹ́ ọ̀rọ̀ tó rẹwà tó àti pé pé ọ̀rọ̀ tó pàtàkì tó wọ́n ń pè ànábì ní ṣá ẹ̀rọ ọ̀mọ̀jìmọ̀ wọ́n ń pè ànábì ní akọrin wọ́n dẹ̀ pè lórí wọ́n pọ̀ sí pé àbùkù sẹ́bi ká ànábì sallallahu alaihi wasallam ó ní pé akọrin ní ànábì lọ́nà lọ́nà wá bẹ̀rẹ̀ ìgbàgbọ́ wọn ni pé ẹni tó bá ti já kọrin ẹ̀yìn ẹ̀pẹ̀rẹ̀ tó bá tó jẹ́ pé wọ́n á pè àlẹ́ mi àkọrin wọ́n sọ pé lóòrè wọ́n yìí kọ́ ya ni wọ́n yìí lè sọ̀rọ̀. àti ẹ̀mí àyà kọ́ ni wọ́n tà lẹ́wọ́n lórí pé alábí ẹ̀ ṣe wèrè sọ́mọ́ àti. kì í dẹ̀ sakọrin máa ń lọ́nà òṣèré ọ̀rọ̀ wọ́n máa yẹ bàbí la inú wa ilà àbíkúrò ni ìdájọ́ ẹ̀sìn àwọn afọ àdá ẹjẹ pé ọlọ́ba subhanahu wa ta'ala ó ṣe orin léèwọ̀ fún àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn àyínbà tó sọ pé ìwọ ní kéèyàn kọ ẹni tó bá ń kọ orin nínú ẹ̀sìn kí ni tí ó lọ́wọ́ padà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdébọ̀ sallallahu alaihi wasallam ó jẹ́ ká gbọ́ yé pé orin kíkọ tó má sọ pé kí ló fàtà àmùsùnmí dá fi dẹ́ni ẹ̀yìn lẹ́yìn tó fi jẹ́ ká àmùsùnmí ẹnu ọ̀fin tí wọn lọ́ba ṣẹlẹ̀ níbi nǹkan paris gbá ni mo là mùsùlùmí ni àwa ti jẹ́ ní ẹ̀yìn alẹ́ ní àbùkù wàláì kò sí nǹkan tó fa nǹkan méjì lọ. nǹkan méjì kan náà nǹkan méjì. alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwọn tó ń mọtí náà àwọn mùsùlùmí wọ́n ti pọ̀. ẹlẹ́ẹ̀kejì ni àwọn tó ń kọ nínú àwọn mùsùlùmí wọ́n ti pọ̀. níbo la ti ń sọ. àrẹ́bí wa sallallahu alaihi wa sallam ní hadith Abi Malik al-Ash'ari kama akhrajahu al-Imam Ibn àbí mọ́lẹ́kà àṣàrí wọ́n rẹ̀ sọ sọ́lá bá wọn sọ̀rọ̀ dọ́kà àrẹ́sì sọ́lá sọ wípé la yashrubanna an-nasu min ummati al-khamr yusammunaha bi ghayri ismiha àrẹ́bì sọ́lá ní ó fẹ́ padà yá o nínú ẹ̀yìn mùsùlùmí tẹ́ mọ̀ wà láyé àwọn èèyàn kan wà tó jẹ́ wípé wọ́n pọ̀ tí ó mọ̀ pọ̀ sí yusammunaha bi ghayri ismiha àti wọ́n wà máa sọ tí yẹn ló kọ́ ìpẹlẹbẹ àyíngáyín um, àyíngáyín gbogbo kan ìsàmúnà á àwọn ìsàmúnà wọn máa sọ ọtí ní ó kọ ní àkọsí ó kọ ọkùnrin rẹ kódà yóò kó sẹ ara owó sì yẹn bí màá ń gbé pọnù pẹ̀lú yàtọ̀ àti bí tẹ bá fẹ́ wá dáhùn tá sọ yìí mọ ní tẹ rí òun ni wípé ntí ó mọ ntí orí wọn mọ bá ti sẹ wọlé sọlá rẹ sọlá àmì ntẹ́mọ̀ rí lórí wọn òun náà ni kí ni o òun náà ni àlùmáàdì wọ́n mọ̀ gọ̀nìyà àwọn irin iṣẹ́ tí ó mọ̀ mú wọn gbórin àti àwọn ohun orin jẹ̀mọ́ àtàbọ̀dọ̀pọ̀lọpọ̀ yẹn lórí tó ń lọ tó gbé airpeace tí ìmọ̀ kékeré àbí ńlá tẹ́tí kí ló ń gbọ́. orin ló gbọ́ ẹlẹ́bí tó bá nà báyìí yóò tún bọ̀ borí báyìí ẹ máa wọ sẹ́kùn ọjà àkùrá kan ẹni ṣe ló tún gba kí orí ó lè ọ̀rọ̀ ní bọ́ọ̀ṣì. àdúgbò ni yóò zàpọ̀ àlàrò ó sì bìn máa dì wọ́n mọ̀ bẹ̀rẹ̀ yà. àti dẹ́gbẹ̀ bá lára wọn ní tí orí wọn àwọn orí wọn mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú onáàdé àwọn oníṣẹ́ orin àti àwọn ohun táwọn yẹn ti kọ́ ni. àdúgbò yẹ kí ṣe wọ́n bí ìmọ̀ àrùn. tẹ bá tún bá ti dàsìkò gbà náà gbogbo àwọn mùsùlùmí bá ń bẹ náà wọ́n máa dẹni yẹpẹrẹ wọ́n máa lele, lẹ́lẹ̀ wọ́n máa dẹni ẹ̀ wọ́n máa tẹ̀ wọ́n mẹ́lẹ̀ wọn ò ní lè sọ̀rọ̀ ẹnu wọn ò ní sọ̀rọ̀ láwùjọ àdébí sọ̀rọ̀ àrẹ sọ̀lá ó sọ fún wa mẹ́ẹ̀ ló pàtó yóò tàbí wọn àdébá yọrọ ìmọ̀ wọn pàtó nípa wọn bá ni máa ta ayọ̀ kó nínú kọ́sì fi ha di òkú ma bí ẹ̀sán bàbá ṣe fọwọ́ báyìí wọn ni ìgbà wo ni ìyẹpẹrẹ ó mọ̀ ẹ́ dé bá àwa kùsùn ìgbà wo tá a ti rí bí àwọn ẹ̀yẹ ti ká lórí kó lè ti gbalẹ̀ láwùjọ wa nígbà náà ká lórí ti yẹ pẹ̀lú jẹ̀mọ́ àkóso dé àjọ ti dè wọ́n tún àwọn mùsùlùmí wà lónìí abẹ́yìn tí ẹnu àwọn mùsùlùmí tọrọ pé àgbẹ̀ ah, náà sọ pé àṣẹ àwọn bọ́lá ṣe sáré sọ̀rọ̀ nítorí pé àwọn tó kù ti ti pọ̀ láàrin wa àwọn adáàkú àwọn yẹn ló sọ wá dé ní ẹ̀yìn náà sọ wá dé ní ẹ̀yìn pẹ̀lú yẹ́dí àlọ́ mínú pàtàkì ọ̀rọ̀ àwọn aráàlú gbogbo ẹni tó bá ń gbórin láyé àníbi sọ̀rọ̀ rẹ̀ sálà mú tó náà tẹ̀yà náà ọlọ́run sọ̀rọ̀ ìwọ̀n lórí ọ̀pọ̀ onígi ọlọ́run sọ̀rọ̀ ìwọ̀n lórí ọ̀pọ̀ orí ọ̀pọ̀ ni wọ́n gbé wá lálùkìyà wọn lọ́kàn náà zẹ̀ yóò wà ní wọn tẹ́pọ̀ lọ́wọ́ sọ wọn dẹ́lẹ́dẹ̀ wọ́n wọn yà sẹ padà bí ẹrẹ wípé àwọn tó bá fi ìgbéyà ayé amúsàkó yóò padà rẹ alùpọ̀lù alùpọ̀lù alùpọ̀lù wọlùpọ̀sì amúni tẹ padà rí láwọn ẹ̀yà mùsùlùmí òun náà ni pé àwọn mùsùlùmí wọn máa fẹ́ dàbò àwọn yóò máa fẹ́ dàbò kú kẹ ẹnu àbùkù ẹnu yẹpẹrẹ ẹnu ẹdẹni ẹyìn bákan náà ni kéèyàn ó di nǹkan mi bí akéèyàn ó di ara mi wọn ni àpọ́sàkà yàtọ̀ sùkò dé bàbá àti àsọ pé àwọn tó kú tí àtàwọn tó ń gbọ́ orin tó bá dànù kìyàmà Allah wa ta'ala yóò sọ wọn di yóò gbé wọn yóò gbé ọkọ kéyì padà yẹmọ àbáwò ló ṣeré níbẹ̀ nígbà tí wọn bẹ láyé náà nínú àwọn náà fi máa ń gbọ́ orin wọn fi ti gbọ́ tí wọn sì máa ń kọ́kọ́ fi ní abẹ kọ fẹẹ sí èrè nípa orin nínú ọkọ ṣe orin tó ti bẹ yóò kọ́ máa tọ́ orin bí ẹ tó ní tọ́ sí ní ìgbàlódé náà ah, tọ́ orin eléyìí ó ti ká mọ̀ wípé àdébísọ́nà lọ́wọ́ àlùfáà sálà kò fi owó yẹpẹrẹ àbí bisala bi dàdé dàdé rẹ ya mọṣẹ ọlọ́run sọ fún wa yìí pé na ayé yẹn tẹlẹ àjọ fún àdé kò kọ yìí hàn àbí bi ẹrọ rẹ mà sọlọ lọ sọlọ. ó jẹ́ pé kí wọ́n wo làákàrẹ yín àti bùnyín kí wọ́n bá ń bẹ̀ àwọn oníwọ̀jẹ̀ sàbọ̀tán pẹ̀lú tó tó wá àṣẹwò. àwọn oníwọ̀dẹ̀ àdúgbò ní kókó dẹ́kun ló wà gbàdán la kùn yín báyìí wọ́n á bá mẹ́ gbà tí wọ́n lọ pọ̀ lọ́yìn báyìí wọ́n á bá wọn oníwọ̀dẹ̀ mẹ́ bó ṣe kó yàn ní ìrira tó yẹn àdúgbò ní kọ́ yìí rọ̀ ó bà lóore fún yín mí ní àyè tẹ̀lé àṣẹ àwọn dùgbò dẹ́kun gbà tí wọ́n wọlé ákàrí rẹ̀ onílàgbègbè wọn bá bẹ̀ mọ́ ẹ wá dàkùtì náà ta ló wà nù wa bá a ṣe wà yìí tí kò tiẹ̀ mọ báàsì kan nínú orin wíṣkì àyà kan ṣoṣo náà ó wà ẹjọ́ bàbá ìṣùkan ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ àgbègbè bọ́ ẹgbẹ́ wọn ti wà sí sọ̀dí ẹ̀ ah. tí wọ́n ti wà ìdá àríyọ̀ náà ayé lóyún nǹkan ọ̀là sẹ́mu tàkà jáde ẹ̀ ẹ̀ mọ̀ yóò. <laughs> أمور يدلك سبحان من àbáwọn àbúrò ìdìbò ọmọ tó ìpàdà ọmọdé mọ́ rí bẹ́ẹ̀ níbo ẹni tí ò fowó rà á ṣe báwo jọ láwa yìí ẹni tí ò rà á ó gbélé business lab you ìwọ wà nínú gbogbo yàrá kan tó rọra gbà bí yàrá méjì dẹ̀ ni rẹ òun ti ṣe èrèdè ìrìnàjò gbàgbà tó kàn gbé sí bó lálẹ́ ṣìlá kú sí. afọwọ́ abúlé ibùdó ọmọ rẹ̀ jọ̀rọ̀ àánú wọ́n dàgbà ẹgbẹ́ wọn bá ó kọjá láwùjọ kan ẹranko kan òun wá ń fi ntí wọ́n so mọ́lára ń fẹ́ra wọn ń fẹ́ra dúra wọn tó wá dàgẹ́lẹ́ bí orin bí pé kí nǹkan méjì kan máa gbára tó sì ń kí ló ó sì kan àti lọ àtẹ́sìmá yà ní àfẹ́ ọ̀bẹ gbọ́n tí kìíní yẹn produce ní sound ọ̀bẹ kìíní pé mo ti máa kọrin o ó bẹ̀ gbọ́n tí kìíní kankan kìíní kankan máa fi ara gbára kí káàkiri méjì máa rura wọn àbúrò mi mọ ìwà àtọwọ́ bọ̀ nínú etí ẹ̀ ó wá ń bí ẹjọ́ jọ lọ pé àtẹ́sìmá yà ní àfẹ́ so ṣì ń gbọ́ voice yẹn títí títí tẹ́lẹ̀ sọ pé là òun ọ̀gbọ́n mọ́ wọn ṣẹ̀yọ́ kò lòdì ẹ̀wà wa téèyàn bá wa téèyàn bá wọkọ̀ láàrin bíbá ẹ̀ sí sísá kọ́pìlì ìdílé àbí kéèyàn pè é east báyìí tí wọ́n fi bí àwọn olórin tó máa ń fi sí kò sí táxi àwọn fi pàrọ̀ rẹ̀ tiwọn tí wọ́n fi sí ta ló ṣe rí inú wa tó tọwọ́ bẹ tíra radio station tí búrọ̀ àjọba tó ní búrọ̀ àjọ ẹ̀ tó ṣẹ̀dá inú mọ́tò àbúrò àṣìṣe ó sàtì yíya rò ní lọ ìgbà ó tún ní ẹ̀sìn sáàbù tó di ká máa kọ́ bẹ tí wọ́n ìṣe àkóso ọ̀pọ̀ ká alhamdulillah àdéṣọ àbà tó ṣe bẹ́ẹ̀ tàbí kó tẹ ẹ̀ńgéjà láwọn ìhàmì àwọn àfà wọn ní kí jẹ́ òun kò sí ìbàdàn kí wọ́n lè jà tó fi jẹ́ pé orí mi wá rí báyìí àwọn àfà ní àlùbìnà sọ́ọ̀tù ṣẹ̀tọ́ni àlùbìnà sọ́ọ̀tù ṣẹ̀tọ́ni látàbà kọ́ àlàbà kọ́tà rẹ̀ ó ní jẹ́ pẹ̀lú orin òun náà ní ohun èṣù ṣàìtọ́n bàtẹ́sọ̀tù ìsìnrán ṣàìtọ́n ó ní ohun Allah subhanahu wa ta'ala ó ní kíṣà ìtọ́nù kó máa fi ohun rẹ̀ sọ̀rọ̀ kíṣà ìtọ́nù kó sẹ́kí ni o kó máa fi ohun tọ́nà òun fún kó fún máa fi àwọn èèyàn àwọn ọmọ àwọn ní kò sí nǹkan kíṣà ìtọ́nù kò lóhùn méjì ju orin lọ tẹ bá náà wo dáadáa lóòótọ́ wà báyìí làwọn orin ẹ ń lo orin ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ aburú ló ti mọ́ jáde kò sí àṣà gẹ́gẹ́ láyé táwọn ẹ̀fẹ́ dá tó yẹ pé orin kọ́ ló ti jáde واستفسد واستفسد من استطعت منهم بصوتك استفسد من استطعت منهم بصوتك ọlọ́ni wọ ṣèyítọ́n máa fa ẹni tó bá wù ọ́ ẹni tó bá níka pálí lórí nínú wọn pẹ̀lú ohùn rẹ̀. wàá kí ni bàálẹ̀ yìí bí ọkọ̀ ìdí ìta. bí sọ́wùtì pẹ̀lú ohùn rẹ̀ kí lóhùn ṣèyítọ́n jẹ́ bá. oge náà. kí lóhùn ṣèyítọ́n. alùpùpù náà. ẹ̀yẹ dáhùn kí lóhùn ṣèyítọ́n. orin kíkọ àwọn òpè àtúnṣíwájú ní àwọn onígbọ́n. Àwọn afọ́nìtẹ̀ sí wọn ní sáwọ́dù ṣèyítọ́ alùpìnà. Orin tọ́lọ̀ tó jẹ́ pé gbogbo amúrú láyé ìpátá wàlá ìbìrún ló ti bẹ̀rẹ̀. Àfọ́ àwọn Yazid inú ìwàlẹ̀ ìbí kí ló sọ nípa wọn. Yazid inú ìwàlẹ̀ ìrọ̀lẹ́ ìfọwọ́sọ̀ ọ̀tà ara ó ní alùpìnà ó ní ìyá àkàwálùpìnà ìyáàgá wọ́n ti náà ó ní ẹ̀rọ sọ́ra fún nǹkan tí wọ́n pè ní orin gbígbọ́ àforí kíkọ́ oníṣẹ́ni orin gbígbọ́ yìí fa ìlà òòyà kù sọ̀tún àyà ẹ̀ ní rí ẹnìkan kó máa gbọ́ orin kó wá ní tìjú ẹ gbé àwọn olórin ẹ bá wo gbèsè ayé wọn wọ̀ kí ní tìjú abẹ́yìn olórin kan tó ti tó ti pé à ah, gbogbo olórin kan tó pé ó ní tìjú ara kò pọ̀ sí i tó pé iṣẹ́ yẹn àti tìjú wọ̀ lọ́ papọ̀ olórin kò sí tó lè sọ olórin kò sí irú ọ̀rọ̀ tí ò lè sọ kò sẹ́ni tí ò lè sọ sí kò síbi tí ò ti lè bẹ́ wúlẹ̀ kò síbi tí ò ti lè yẹ pẹ́ra rẹ̀ yọ kó sọ àyà bẹ́ẹ̀ náà tó bá máa gbọ́ orin ọ̀rọ̀ tí ó wẹ̀ jáde lẹ́nu rẹ̀ ẹ̀ wò gbá ah, níbi lẹ́yìn ti gbọ́rọ̀ yìí ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà táwọn èèyàn máa ń dáná àwùjọ níbo la ti máa ń gbọ́ inú orin náà gbogbo ìgbà kan ayé ọ̀họ́ ayé ayé èso ti já sí gbogbo àwọn nǹkan yẹn dẹ́mbùrà ti gbọ́ ṣé inú Kùránì àti gbọ́ ó já sí inú Kùránì kọ́ ọ̀dọ̀ àwọn olórin náà sọ́ọ̀tù ṣètò ẹ wàá béèrè pé níbo làwọn olórin ti ń rà àwọn àṣà yẹn. ọ̀sẹ̀ ìṣẹ́sílẹ̀ yìí sábà ọ̀dà mi yẹn ò ní sọ́ọ̀tì. torí pé ṣètò ní ń kọ́ kóòsì fún wọn ṣètò wọ́n bì kan nínú àwọn olórin láwọn ọdún díẹ̀ sẹ́yìn pé báwo la ṣe máa ń mọ àwọn tẹ́ ẹ sọ yìí ó ní àwọn kì í kàn mọ́ lẹ́yìn pé táwọn bá kàn jókòó táwọn bá lọ́kàwọ́ compose á kàn mọ́ wá náà so ìwà yẹn náà ta ló ń gbé fún ṣe tó wíwọ́dà àṣàtẹ dání olùgbẹ́wà sẹ́yìn ìtẹ́ tó fẹ́ tẹ̀gbà tẹ́ dání sí tó tún wá pàtẹ last year àti ẹ̀rẹ́ ewu ló ń pọ̀ lẹ́sẹ̀ rí ó láwọn akẹ́rẹ́ ló múrẹ̀ adẹ̀wò tó gbé sáwùtù ṣètọ́ ni àjẹnú wípé àwọn àtàtà àwọn èèyàn máa ń dá láwùjọ yẹn kí ni àlákọ̀tù kí ni tó ní bá ṣe pẹ̀lẹ́ yẹn ó ní ṣẹ̀rìkọ́ọ̀nù tó jẹ́ ọ̀gá àwọn pápátá iná ló máa ń kọ́ àwọn àṣà yẹn jáde ẹni tó bá ti kúndùn kó máa dá àwọn àṣà yẹn jù àwọn ọmọ yóò rọrùn láti kó sẹ́nu ọ̀la ẹni tó bá ti máa ń dá sàbẹ́ ó rọrùn fún ṣẹ̀rìkọ́ọ̀nù àwọn àjẹnú tó jẹ́ àwọn ọmọọṣẹ́ rẹ̀ láti wọlé sẹ́nu ọ̀la níbo la ti níbo ni àṣà ti jáde wa. wọ́n tó ti sinmi ní sábà ọ̀dọ̀ mi ni wọ́n. a máa sọ pé àbáwá yazid ló ní yankusu haya wa yazidu shahwa bákan náà orin yazidu shahwa kò sẹ́ni kankan tí yóò máa gbọ́ orin láyé shahwa yorùbá ìdílé ayé yóò máa lékun lẹ́mìí ẹ̀ ẹgbẹ́ lẹ́nu táwọn obìnrin máa àwọn obìnrin máa fẹ́ wọ aṣọ ọ̀wọ́kuwọ̀ kan lọ́pọ̀lọpọ̀ ọgbà abúlé ti máa rìn ọ̀dọ̀ àwọn olórí ah mọ́tò kan tó ti dé o kíní kankan ní tẹ́sí kíní kan tó náà ọ̀dọ̀ àwọn olórin ẹlòmíì tó àwọn ọkùnrin mìíràn tó bá gbé chain gbàgbà sọ́rùn ó lè jẹ́ pé ọ̀rùn eh, olórin kan ló ti rí gbogbo wàhálà ìròyìn ìdílé ayé ẹni tó bá máa ń gbọ́ orin yẹ̀sí ìlú ṣàwà orin ó máa lékún ìfẹ́ inú ayé tó máa lékún lẹ́bẹ̀ẹ́ kí wọ́n á ń fàánì ìfẹ́ ayé tó jẹ́ pé ikú wà lẹ́yìn wa báyìí àbá sọ pé àbá yẹ̀sí ó ní orin yẹn kùsùn àyà ó yẹ̀sí bákan náà wàyà limumuruwa onímọ̀ wa ń ba ìjọmọlúwàbí èèyàn jẹ́ ẹ tó bá jọmọlúwàbí tó bá lọ ń kọ orin àbó lọ ń gbọ́ orin ẹ padà nígbà ah, ẹni ó ti lùzì ìjọmọlúwàbí ẹ bẹ́ẹ̀ tara bí ó ṣe mọ̀ ṣe bẹ́ẹ̀ tara bí ó ṣe mọ̀ ronú bẹ́ẹ̀ tara ọ̀rọ̀ tí ó mọ̀ sọ jáde oníbàkẹ́ náà ló wípé orin yìí gan wá rèé tó kó tán ni pé yẹnu bu àjẹlẹ̀ kọ́mọ̀ orin gan gbàmíyàn ó máa ń represent ọtí wọ́n nítorí pé orin a máa pààyàn gẹ́lẹ́ bí ọdún náà ṣe ń pààyàn ẹgbẹ́ gbà rẹ̀ ṣe bá wà wọn lórí wọn ṣẹ̀ṣẹ̀ sí mẹ́wàá wẹ̀ ah, bọ̀ ṣé ẹni mutí ni ó lè má mutí ní táìmù yẹn gan ó lè má já lọ ó má já bọ̀ lórí stage ẹ máa wẹ̀ bọ̀ kí ló tó fi ṣe bẹ́ẹ̀ torí pé ọ̀hún tó ń ṣe lásìkò gbà yẹn náà kò tà ṣe pé yẹn mọtí tí òun tó ṣe ìdá afáwa yìí ó ń jẹ́ kó yára pé bí orin àwọn aburú tó máa ń tibi kéèyàn ó gbọ́ orin tó máa ń tibẹ̀ jáde àwọn afọ àwọn ni kí ni àwọn àǹfààní àwọn aburú mi tó jáde níbi orin afọ àwọn àlùmọ́ bá ṣàfihàn wọn ni wọ́n gbà wọ́n ní ṣe àrídà bá fẹ́ máa burú tí orin ń bí jùlọ ẹ̀kọ́ lọ́wọ́ agbólóyìn wọ́n sọ pé àlùkìlá wọ́n ní ṣe àrí orin yìí òun náà ni kùránù ṣaitan òun náà ni kùránù ti ṣùgbọ́n Quran tá ń kà yìí tó tó wà láwùjọ tá a mọ̀ yìí mọ́sáàfù yìí òun náà ni kùrán tọ́lọ̀ gẹ́gẹ́ ẹ́ láàyè tẹ̀lé àní fi kọ́lì bẹ̀rẹ̀ ọjọ́ ìwà àti kùrán àti orin ẹ ò lè rí méjèèjì kó pàdé lọ́dọ̀ ẹnìkan ṣoṣo yẹn ni pé ẹni tó fẹ́ mọ kùrán kẹrin yóò pa orin tì ẹni tó fẹ́ mọ ẹgbẹ́ orin yóò pa kùrán tì èwo ló yẹ kí pa tì wọn jẹ náà náà kéde ọ̀pọ̀ àkùrá ti wọlé èyí ń pa orin ti fún àlùkùrá àlù kẹrẹ lẹ́yìn ìpínlẹ̀ pọ̀pọ̀ mùsùlùmí yóò gbé kò tẹ̀ ẹ́ lákùrá nǹkan kò jẹ́ ẹ̀dúró kò lè dúró tó ní bí àwọn nǹkan míì tó nẹgẹ́tì àwọn nǹkan yẹn ó ti wà lára wa ìdá nínú àwọn àǹfààní tí mùsùlùmí ó ṣe Allah subhanahu wa ta'ala ó ti sọ fún wa pé haram ní ká gbọ́ orin haram ní ká kọ orin haram ní ká lu àwọn irinṣẹ́ orin bí ìlú àtàwọn ọmọ yára àwọn afa wọn dẹ àwọn náà fẹsẹ̀ rẹ̀ rẹ̀ pé ó jẹ́ ìwọ̀ fún wa àdébí sọlá ọ̀rọ̀ sálà wọn náà fẹsẹ̀ rẹ̀ rẹ̀ fún wa pé ìwọ̀ ni orin gbígbọ́ ṣùgbọ́n láwùjọ wa lẹ́nu àwọn ẹ̀mọ́ ìfọ̀ pé orin ẹ̀sìn orin ẹ̀sìn gẹ́gẹ́ bí àwọn wàhídí àdìyọ àtàwọn ọmọ ya wọn àwọn abẹ́rẹ́ pé sí lóòótọ́ ṣe nǹkan tó ń jẹ́ orin ẹ̀sìn wa àwọn afa ni ètò ń jẹ́ orin ẹ̀sìn ó wà ṣùgbọ́n kì í ṣe irú àwọn orin táwọn èèyàn yìí ń kọ́ wàláhì ẹni tí ò bá yẹ alábòsí tó bá wo àwọn tí wọ́n ń pera wọn ní olórin ẹ̀sìn yẹn láwùjọ ti wa wàláhì ẹni kó pé ah ah àwọn kìíní èso rẹ̀ ẹ̀sìn. ṣé bí àárín táwọn kan tá a wà yìí àwọn tó pera wọn ní olórin ẹ̀sìn wọ́n ń ṣe álbọ̀mù pẹ̀lú àwọn olórin ayé pẹ̀lú wọ́n dẹ̀jọ́ wọ́n jọ ṣe ní wọléwọlé àpòparọ́ yìí kódà irinṣẹ́ èsù tẹ́lómi ń lò nínú àwọn tó pera wọn olórin ẹ̀sìn wàláhì tẹ́lómi ìdá gbogbo orin tí wọ́n bá ti kọrin tí wọ́n bá ti lòlù sí tó ní dẹ́tọ́ lu àwọn màásìbà àwọn irinṣẹ́ orin gbogbo ẹ̀ pátá kí ni jẹ̀mẹ́ o. àwọn afọ àwọn nínú àwọn aburú tó orin máa ń bí òun náà ni pé orin máa ń bí àlẹ́ àti láàrú orin ibi tí wọ́n bá ti ń kọ orin àbí tí wọ́n bá ti ń gbọ́ orin ìdàrúdàpọ̀ láàrin àwọn ọkùnrin àti obìnrin máa ń wà bẹ́ẹ̀ jẹ́mi ẹ̀rọ ẹ̀rọ wo church àwọn ọ̀nà sọ̀rọ̀ torí bàdà ti dé church kí ni ó ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin ìfìdígbò ni ó bẹ̀rẹ̀ ẹ̀sìn Islam ó sì yàtọ̀ gédégbé sí ẹ̀sìn àwọn ẹ̀sọ́rọ̀. nínú Islam ọba fẹ́ tó sáfù ó níbi tọkùnrin ó dúró sí ó níbi tó bẹ̀rẹ̀ ó dúró sí ẹ wò jókòó wa ẹ wò táwọn ọkùnrin wà táwọn ọkùnrin wà tẹ́ ẹ bá gbé orin débi ń sìn torí bá wọlé báyìí ń sìn lápọ́tà ọlọ́kọ̀ fúrẹ́sì àdéhùn torí pé wọ́n gbẹ́lù kalẹ̀ ẹnìkan bẹ̀rẹ̀ òsì tẹ́lẹ̀ kejì ń gbálù mọ́ ibi báyìí wá dànù. ẹ wá bẹ̀rẹ̀ pé kí ló tó fi jí bẹ́ẹ̀ mi sẹ́tù ńgbà tí ò sórí ó túmọ̀ sí pé orin irinṣẹ́ ìṣèyítọ́n tó lágbára ni kò sí àwọn afáàní orin ìmọ̀ ń bí ìtìláà bákan náà orin ó máa ń bí zìnà ẹ tó bá ti ń gbọ́rin yóò ṣe zìnà torí pé àwọn kẹ̀nìmáàsì àwọn gbólóhùn nínú ìrànlá tí ó máa gbọ́ tí yóò mọ̀ pé ẹ̀mí ẹ̀ lọ síbi ìyapọ̀ ọlọ́pàá subhanahu wa ta'ala ni yóò mọ̀ ti dorin jáde àwọn nǹkan tí yóò mọ̀ rí ẹ̀dàkóso rọrùn kí ló ní kí wọ́n fẹ́ kọ nísìn wọ́n dẹ̀ fẹ́ ṣó rẹ̀ fún wa gbàtí ẹni tí ó wà mọ́ ẹjọ́ fún lákọ́tà ọ̀la o ẹni tí ó fẹ́ mọ́ ẹjọ́ fún tí ó wà mọ́ ẹjọ́ ó jẹ́ lẹ́yà tó wọ black black ṣé ẹ̀jọ̀ ṣe orí yẹn máa dùn náà. ẹ ò pé ah àwọn yóò tọ̀sẹ̀ kí ni wọ́n kí ni rọ́bìṣì lè ṣe ṣe kò sáà ṣe wò ṣùgbọ́n ẹni tó fẹ́ kọrin tó fẹ́ kọrin òun torí pé ẹ̀mí pé irin ṣẹ̀ṣẹ̀ ìtọ́ ni tani lọ rè wá obìnrin tó wà applicant bí ó yá orí ó bọ̀ bẹ́ẹ̀ òun wà máa ṣe èdè ti lẹ́gbẹ̀ẹ́ ẹni tó wá ń wo orin yẹn rẹ̀ kẹsẹ̀ pé orin kẹsẹ̀ pé orin lèmi kú ń gbọ́ kẹsẹ̀ òun yẹn ó tara lọ ẹni tó wá ń wo ìyẹn tó ń wo obìnrin tó ń ṣòṣì yẹn bó ṣe ń wo ó ní nǹkan tó mọ̀ sọ sí làákàyè rẹ̀ àwọn tó ń wò yìí náà òun náà ó fẹ́ mú àwọn kankan yóò fẹ́ sọ wọn níṣẹ́ a máa sọ fún wa pé orin bó ṣe ń bí ìtìláàf tó ń bí dàrúdàpọ̀ láàrin ọkùnrin àti obìnrin bẹ́ẹ̀ náà ló ń bí sí gbogbo ìyapọ̀ lóhùn pátápátá tí ẹ̀ wá lè ronú kàn ìdòrè máa ń bì ló fi jẹ́ pé àwọn afáàfù sọ pé ẹ̀ lérí mùsùlùmí kan kó jẹ́ ní ọlọ́run kó jẹ́ wípé yóò wà mọ̀ gbọ́ ọ bàtọ́ bá subhanahu wa ta'ala sọ́tò kọ̀ọ̀kan kásáyé lọ́bẹ̀ bàtọ́ bá rahman gbàtọ́ wọn sọ̀rọ̀ nípa àwọn ẹrú ọlọ́run tòótọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n dúró tí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá subhanahu wa ta'ala ó fún wọn ní àwọn ìròyìn kan tó ń ròyìn wọn wípé àwọn ibadur rahman yìí tí wọ́n máa rìn lórí ilẹ̀ wọ́n máa rìn jẹ́jẹ́ wọ́n bẹ̀rù ọlọ́run ọba wọ́n ń ṣe zìnà ọlọ́run bá ní bákan náà. wọ́n lé ní ẹ̀rẹ́ ẹ̀ṣẹ̀ láyé ṣàrúnà zòrò àmọ́ àmùdáyé ó ní àzòrò húnà àlùbìnà. wọ̀lẹ́dí láyé ṣàrúnà zòrò. ó ní àwọn alọ́ba sọ́tà ní àwọn ẹni ọlọ́run láyé ṣàrúnà zòrò wọn kì í gbọ́ wọn kì í ṣèjẹ́rìí sí ìtọ́jẹ́ ọ̀rọ̀ òbútù fẹ́lẹ̀. wọ́n ilé márùn-ún lè lọ́rùn márùn-ún kí wọ́n lọ. wọ́n ilé márùn-ún lè lọ́rùn márùn-ún kí wọ́n lọ gbogbo àti má sì kọjá níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ àwẹ̀ wa gbogbo àti má kọjá níbi tí ń gbọ́ orin àbí lẹ́kúnlé orin mọ́tò lọ́wọ́ ìrìn tí wọ́n rìn kọjá ìrìn ẹni àpọ́nlé ni wọ́n ti ẹ̀ nígbà wọn pín ní àbúrò yẹn lẹ́nu sọ fún sáràmù sọ́ọ̀rẹ́ ìfẹ́ lọ tí wọ́n bá lọ sóde ẹ̀kọ́kọ́ wa ẹlẹ́mí ọmọ ṣe nìka ìjọ nìka rẹ̀ gẹ ẹ lọ pé ṣe lọ sún ní òní abẹ́wá lè nìka. ẹlẹ́mí tó wá ṣe pílẹ̀ tó wá ṣe pílẹ̀ sáà ìjọ rẹ̀ obìnrin pè á ẹjọ́ wá ṣe lè báyìí ọpẹ́ ìṣọ́mọ̀ báyìí ìgbà nìkan rẹ̀ ní yóná bẹ́ẹ̀ jẹ́ nìkan òkú fẹ́ ṣe ṣe bí bárọ́kà ọlọ́run retí bẹ́ẹ̀ ó ti jẹ́ pé àpọ̀ ọlọ́run ló ti wá jáde bẹ́ẹ̀ àwọn sábàbí wọn ti máa lọ sóde wọn máa lọ sí ìjókòó tí wọn bá débẹ̀ tí wọn bá bá àwọn èèyàn lórí àwọn tó síbẹ̀ wọn gbọ́ orí ni wọn ti gbárí ni wọn ní jókòó bẹ́ẹ̀ wọn ní jókòó wọn rà padà pé ọ bá a kà máa wọ ó sì ó yẹ ẹyìn padà ó sàdúrà fẹ́ tó ṣe náà ọlọ́wọ́ fi obama ti correct ọ̀pọ̀lọpọ̀ mistake tàdé ẹnìfẹ́ṣẹ̀ nìkan náà àti sáàsì wọn alákojú rẹ̀ àdàdó dọ̀rọ̀ àti ọmọdé ẹ̀sìn bọ́ọ̀sì ní ilẹ̀ ní ìsìn sẹ́yìn kan náà méjì ọkọ̀ méjì sì ó sì kẹ́ àti wà débi lóṣù nìkan àtẹ̀gbẹ́ orin àbúrò sì sọ̀kalẹ̀ islam baraka baraka lọ́wọ́ fi nìkan ẹ̀yìn sáà ẹ̀ padà lóṣù títí wà ní next wọ́n ti fẹ́ gbà wọ́n ti àdúrà wọ́n ti fẹ́ lẹ́ sùn. káàmù ọkọ̀ báyìí. àwọn ọ̀dọ́dọ́ tó tẹ́ pé màrọ́ àmì kò mú nkàrọ́ wọ́n ti fi tó di òun yẹn kó lọ́wọ́ kó lọ ẹnu tí o bá yà lè lo ọmọ èjì kọ́ kó lọ kàn ọkàn á lọ mú títà ló parí ẹ̀ka lọ mú bẹ́ẹ̀ táyà adáfún ìmọ̀ lóòótọ́ bọ̀ aṣáájú pé àwọn tó bẹ tẹ́ pé tá a bá ń ṣe láàrin ara wa yóò kọ́ lẹ́tà àwọn kẹ́kẹ́ wọ́n ní àwọn ẹni àwọn sáfùsọ́lẹ̀ tí wọ́n bá lọ sí ìjókòó tí wọ́n bá rí àwọn ìyàpọ̀ ọlọ́run tó níbẹ̀ wọn ní ìjókòó mi gẹ̀rẹ̀ ó padà. ọ̀làdínlẹ̀ lọ́yẹ̀ ṣàdúrà lọ́wọ́. bàbá wo gbogbo nǹkan àwọn afá sọ nípa orin yìí pátá ẹni wàá fi lè pè gbogbo ẹ̀ṣẹ̀ nígbà sọ́gbó náà kò sí bá a ti fẹ́ sọ náà àmì ìlú ìyàwó tó pé ìyẹn sì ń dìrà ìbà àwọn kankan bẹ́ẹ̀. lápòjúwe ẹni bá fẹ́ mú evidence ọ̀rọ̀ àrà kọ́kọ́ kó kóòtù kúrò àmì súnà kò ní ló kóòtù pẹ̀lú nínú òbí nineteen eighty kiri kẹ̀kẹ́ ní ọ̀sọ̀gbọ́dá àdìyá ìtàgé lọ́rùn. gbogbo ìwà yàtọ̀ tó ní tiẹ̀ padà. so Quran kòkó dẹ́rì mọ́ àdìsá lórí sọ̀sálà kòkó dẹ́rì mọ́. ẹlẹ́mìnira ìgbà tó kẹ́ pé kódà àwọn méjì wà tó wọ́jà láti mọ onídìí wọlé bi wípé wàláì mọ tẹ́ pé kò lè sùn àti kọ́kọ́ gbọ́ òun ò lè lóorun sùn ni àti kó òun gbọ́ sáà tó bá gbọ́ yẹn inú òmùrù wa inú òmùrù wa jẹ̀mọ́ àwọn fúnni kuran wà bẹ́ẹ̀ kuran kábàtà ìdáhùn rẹ̀ ní kuran tó lẹ́wọ̀ yẹn o ti gbọ́ ohun àbórí jíjọ dọ̀rọ̀ lẹ́bi pé àfi àbáyé mọ́ gbòòrè rẹ̀ kò lè lóorun sùn ìjọ ayé gbádùn. ẹlòmíì àfàfẹ́ kórè rẹ̀ kò ní kàwé abẹ́rẹ́ sísẹ́ gbogbo náà káwé báyìí ìyẹn gbọ́dọ̀ mọ̀ kòdó sáà jù ilé àwọn ọ̀sọ̀fúnra ẹgbẹ́ pípọ̀ táyé nìyẹn tó bá di àlùkìyà náà gbogbo ìgbàlù tí yẹn bá gbára dára pé yẹn fi àpọ̀ ọlọ́run gbádùn iná ni ó gbé yẹn fún yẹn ọlọ́dẹ àlẹ́ àkùnlá yóò mọ ìdìbò àbò ìdìbò àwọn tí ó sẹ àwọn gbogbo àwọn olórin tí yẹn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ àkèrèdé kí mọ̀gbọ́ wà sí ọdún kèrèdé kí mọ̀gbọ́ kèrè kankan àwọn tẹ́ ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń gbọ́ yẹn tó bá dàgbà kèyà náà èyí ó jọ sọ̀tà bẹ́ẹ̀. ìtàbárọ̀ aláàbí nítorí ọmọ ẹlẹ́dẹ̀. èyí ó jọ sọ̀tà ìtàbẹ̀ bla ẹlòmíì lè fẹ́ ẹlòmíì nínú àwọn èèyàn tó jẹ́ fans tó pé báwọn onípò ọ̀nà ṣe ní fans àwọn ó wà lóko bàbá ló wà ní bíi àwọn tó ní àwọn wọlá ìlànà táyé ṣe èmi wọn tó ní àwọn tí àṣùmọ̀ àtàdà àwọn ọdẹ máa yẹn bẹ́ẹ̀ owó owó lọ jẹ́ pé bí wọ́n fẹ́ ṣàbẹ̀wò bí wọ́n fẹ́ ṣe gbá àwọn yóò tún dáwó tó gbé wọ́n bìlíìfù nínú kọ́ọ̀sì yẹn pé ètò dàgbà tó bá dàgbà kẹ̀yà náà gbogbo ẹ̀ tó bá jẹ́ fáńsì àwọn èèyàn lórí ìgbéyàwó ọlọ́run الأخلاق يومئذ بعضهم لبعض عدو إلا المتقين ثم أنا القيامة أجي صوتاتهم ọ̀tálẹ̀ ẹ jà wọn lẹ́nu nítorí pé ètò dà yín papọ̀ yẹn ìyàpọ̀rọ̀ alimami ṣáàfì rahmanullah ó wá sọ ọ̀rọ̀ méjì láfùsàdé parí ẹ̀ mami ṣáàfì ó jẹ́ ká kọ́kọ́ pọ̀ yín pé gbogbo ẹni tó bá jẹ́ pé tìjà ọ̀sùn owó màá sí gbogbo ẹni tó bá jẹ́ pé ìyàpọ̀ náà ni owó tiẹ̀ tẹ bá ti lẹ́yìn kan tó bá ti nífẹ̀ẹ́ ẹni yẹn ẹni náà ti dára rẹ̀ tẹ bá lẹ́yìn kan tó pé wọ́n ní lágbádá iṣẹ́ wo ló ń ṣe wọ́n ní kó ń kọ́ níta wọ́n ní ah iṣẹ́ tó lè ṣe kí ló máa ń gbóni pàṣípà mọ̀ wọ́n láìkẹ̀ ẹ bá ti láìkẹ̀ náà ó ti dára pàjọ́ lọ. ó ní òun òfin gbogbo láti dé tó ń bọ̀ sí òun kà ẹ̀ka tó ń kà gbóni fún ah, ọmọ yẹn mọ̀ ní kọ́ وأكره ما تجارة المعاصي ولو كنا سواء بالبضاعة ولو كنا سواء بالبضاعة ولو كنا سواء بالبضاعة الإمام الشافعي رحمه الله ó sọ fún àwọn ẹ tó bá ti gbogbo ẹni tí ọba jẹ lèbi tó o bá fi lè nífẹ̀ẹ́ rẹ̀ báyìí kó o jẹ lèbi pẹ̀lú ẹ̀. wàá dẹ́rù. sọ̀tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ ní rẹ̀ kódà kó o mọ̀ ti dàbí rẹ̀ ọlọ́run lè lò ó sábàbí oríire kó wọ̀ náà. أحب الصالحين ولست منهم لعلي أن أنال بهم شفاعة لعلي أن أنال بهم شفاعة لعلي أن أنال بهم شفاعة أحب الصالحين ولست منهم ṣùgbọ́n òun mọ̀ pé iṣẹ́ iṣẹ́ tó ń ṣe kì í di ìdẹ́pọ̀ wọn ọ̀tún nífẹ̀ẹ́ wọn. لعلي أن أنال بهم شهادة لعلي أن أنال بهم سعادة لعلي أن أنال بهم شفاعة أو سعادة شفاعة جمهور شافعي الصوم لعلي ثم بنفع ونيري bá a ti jókòó ìfúgbù ọba ìjókòó yìí ká ló lè ka sọ háàdà mẹ́wàá tí bàbá rẹ̀ sì jẹ́ sáàbí náà tí ìyá rẹ̀ sáàbí ọmọ náà jẹ́ sáàbí. òṣèbó ẹ̀dáhùn ẹ̀tọ́ alẹ́bí àwọn yẹn fẹ́ dáhùn béèrè náà sọ̀hárà jẹ bàbá sọ̀hábí ìyá sọ̀hábí ọmọ náà jẹ sọ̀hárà mẹ́wàá péré ra ojúlé jù ra sọ̀hábà mẹ́wàá fún bàbá ṣàhádà ìdílé náà yé fáwọn dákun wọn papọ̀ lórí wáyà kan náà mẹ́wàá tabarí sọ̀rọ̀ àbàmì ẹ̀wà láti sáà ń dá papọ̀ lórí àbàmì àwọn eléyò ọmọ àgbẹ̀dẹ̀ ni wọ́n. Nàám èèyàn náà ni wọ́n lè tó bẹ̀ yìí. Ṣé ìmọ̀jẹ̀mọ́ à tábàdá dá ọkọ̀ lórí mẹ́wàá wà lẹ́yìn àwọn èèyàn ní wọ́ ìwọ̀n ní wọ́wẹ̀ tí wọ́n fi dá ọkọ̀ lórí mẹ́wàá. Àbájọ́ ọmọ rẹ̀. Mùsùlùmí àtàkùrọ̀ wa sínú o. أحب الصالحين ẹ̀yin gbogbo sọ̀hádà ìdùnnú bá ayé ẹlòmíì ó ń bá tọ́ ní musa ayélujára sọ̀rọ̀. أحب الصالحين تؤمنون gbogbo àwọn kìlì kìí sọ̀rọ̀ àwọn ọ̀dà òkè máa wà lẹ́yìn mùsùlùmí kó wà làálẹ́ olùgbé tó tóbi jẹ́ kò sí bá mi fún wa ni pé téèyàn bá ìdè pàdé ọlọ́run bá mọ́ pèpè orí rẹ lẹ́gbẹ̀ẹ́ orí rẹ orí ọ̀bọ lálùkì àmọ́. àyà náírà mi ṣàgbá lálùkì àmọ́ ìtàkùnmọ̀ ìdáhùn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan rẹ̀ àmì ìgbẹ́tẹ́ pé lálùkì àmọ́ tó bá dìde báyìí orí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n gbé wa sẹ́nu kẹ́tẹ́kẹ́tẹ́ orí rẹ̀ wọ́n gbé wa lálùkì àmọ́ gbogbo ẹ ìmọ̀ ṣáájú máa mú gbólóòkè tó nílẹ̀ tí sẹ́ẹ̀tì kan àwọn yẹn orí orí dọ́kì gbogbo wọn gbogbo àwọn nu wọn ṣáájú máa mú kí wọn. àwọn tó ti máa bọ̀ wu àwọn lé àwọn lórí ọ̀bọ̀n náà ó ti ẹ̀ gbóni láyé gbogbo ẹni tí ń gbóni lórí dáhùn kò ń gbóni ìfẹ́ pé àrùn tó jẹ́ ọ̀pọ̀ ọdún díẹ̀ kò tí wọ́n lára òyìn gbọ́ orúkọ ń tàmí òrùn ní kò sì tàmí òrùn tó bá dáhùn kìí àmọ́ àárí bí àṣẹ ẹgbó láyé ìsàlágbájá tá a sì jọ gbọ́ lẹ́kítọ̀. wà á kẹ́rọ máa ń tẹ̀jà tó ní màá mú. mọ́mí náà fi ẹ bá fẹ́ lànà wa gbogbo ẹni bá jẹ́ pé òwò tiẹ̀ ìyàpọ̀ náà ní káyà ayé tiẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí mo yé ti gbogbo lónìí. wà á kẹ́rọ máa ń tẹ̀jà tó ní màá mú. nítorí ولو كنا ولو كنا سواء في البضاعة ولو كنا سواء في البضاعة. wọ́n yà kí wà ọlọ́run mọ́jọ sẹlẹ̀ ní ọ̀nà wa o wọ́n yà kí mùsùlùmí tó ní ọmọ òun ní talent tó bá ti dàgbà lórí lọ́lọ́sí wàlẹ́kùnà tàwa òfin ìṣẹ̀dọ̀ mùsùlùmí ẹ̀yìn ẹ̀mọ́ kọ́kọ́ pọ̀ sọ́dọ̀ lọ́wọ́ àtàlẹ́bí ni kó tó dísáyé ìgbésà ni ẹ wà á rí mùsùlùmí ẹ̀ àbá ní ká fi ká má lọ sí ẹ̀sìn àwọn kẹfìrí náà wọ́n máa ṣe èkó làṣà fẹ́ kọ̀rẹ́tì àwọn tó bá borí tó bá borí bú wa kọ́ sálẹ̀ lọ́wọ́ ajá padà kí ló kà ọ̀pọ̀lọpọ̀ borí bú wa lọ́wọ́ borí bú wa kọ́ nítorí kó bọ́pọ̀lọpọ̀ ayẹyẹ adídà àwọn mùsùlùmí kì í sọ tán torí pé tán bá ṣe báyìí àlejò lọ ha yóò rọ kọ́ ọmọ lọ yorùbá ní ìyàwó tí wọ́n bá fi jó fẹ́ ẹ̀rọ tó wò lọ àìsọ́tà fi ń táwọn ẹ̀sìn fáwọn fẹ́ fún ni kó àwọn yẹn kó gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n jẹ́ pé òun ni náà fáwọn fẹ́ kó àwọn yẹn ní ẹ̀sìn láti lónìí wọ́n sọ́ọ̀tì lọ. ẹlẹ́mìí ló wà ní ìgbà tí òkú wọn sọ ibẹ̀ gan. wọ́n sọ́ọ̀tì bọ̀ torí pé ẹ̀ńtẹ́ ẹ̀ ni pẹ̀lú ẹ̀sìn kò lè ṣe kó ṣe kó ṣe fọ́nà ọ̀sẹ̀ fẹ́ gbé tó dùn jù lọ. tó ń gbọ́ tó tó dùn jù lọ pé ah, àtàwọn ẹgbẹ́ tí wọ́n mórí kọ. ọba ah, tí wọ́n ní ẹni sẹ́lẹ̀ bí ibà tiẹ̀ lọ. torí tẹ ìwà iná ẹni ẹ bá tẹ wá àtìkọ́nà àkàtúnṣe àwọn kókó afẹ́ bí ó ṣe kíni o yóò dùn yóò sì máa ṣètọ́nà àkàtúnṣe lá ìdá orin bí yẹn bá rò pé yẹn gbígbà ló kan sí kejì bẹ́ẹ̀ àwa ń sọ pé tàkùnà ẹ̀ làdáàdáà أمنا نال صفوتها فقنا لذاذا أمنا نال صفوتها من الناس ويبقى الإثم والعار من الناس ويبقى الإثم والحار من الناس ويبقى مصابتها تبقى عواقب السوء في مضابتها لا خير في لذة من بعدها نار لا خير في لذة من بعدها نار لا خير في لذة من بعدها النار جماعة أوري أكبر قلبهم لولي Pọ̀ bá ti gbóǹgà bẹ́ẹ̀ tààrà ọ̀rọ̀ sára máa mú ọ̀rọ̀ tó kàn yín lọ ní nítòjú. Ta nínú ẹ̀sìn àwọn oríkèé wa ń bẹ tá a máa ń gbọ́. Ah, irú sáà sílẹ̀ ń gbogbo rẹ̀ rà táwọn ti lẹ́kẹ̀ẹ́ kò sẹ́ wọ́n sàn kọrin kọrin. Àwọn eléyìí tó bá jẹ bíi ilẹ̀ Yorùbá náà nírú ẹ̀ wákà. Wákàtí ẹ̀ bá dá tí ọ̀rọ̀ bá ti tako Ọlọ́run yóò àná kézeke jama wákà tí wọn bá dá tí ò níyàpọ̀ ọlọ́nu tí ó sì sọ nǹkan aláàbẹ̀bẹ̀ àrọ́mù tí wọn ò sì lulu sí tí wọn ò lu gbogbo nǹkan tó jẹ́ mẹ́sìkò ìsọmẹ̀tì sí halali. lọ́ńdà kọjá ètò ìrè kí n lè gbé kúránì láwùjọ kí n lè gbé kúránì láwùjọ. ìwáyà kan sẹ́yìn pẹ̀lú ìwé ní sèpò láàyè lùnú àdúrà ni àdúgbò àpò rẹ̀ dẹ̀ méjèèjì ah, àdúrà ó wá kó balẹ̀ Yorùbá ìmí ìmẹ́ tó jẹ́ pé wáàsí ni tẹ́ bá kọ ni kò sí ìràkìtà ọ̀dọ́ ọ̀la nílé ayé kádà ti tẹ́lẹ̀ látọ̀ àyàmọ́ ìyẹn jáwé ẹ̀mọ́ òṣèlú ayọ̀mọ̀lẹ́yàwó ẹ̀ mọ́ òṣè. ẹni tó bá ti gbọ́ lọ́n gbọ́ àti gbàgbọ́ kádà ni ẹni tí ọba gbọ́ lọ́n gbọ́ ni ó láyé ló ń dààmú ọlọ́mọ abáyé dààmú mi ọlọ́mọ abáyé dààmú mi. sẹ́wọ̀n pé lẹ́yìn ilé ṣe nígbà mi ní àkídà yẹn eléyìí ń fi àkídà ṣe lọ́kàn pé alùkọ́dárì wà túkùnrin bìlùkọ́dárì kọ́ ìrírí wàṣàrò yìí. jáàbù kan nínú ẹ̀sìn àwọn ọba náà ní àwọn tí ẹ bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n mi ẹ̀ wá wo ìmọ̀kẹ́ pa nàbí sallallahu alaihi wasallam bílẹ̀ bá tó lórí tí ẹ bẹ́ẹ̀ kọ́ tó ẹgbẹ́ àwo hasan mufabiyit ìbá ibùdó káàm tí ẹ bá ń bí fèsì fáwọn ọ̀tá ànábì sálám olóhùn mọ̀ mọ̀ sílẹ̀ bíi pé ma allamnahu shi'ra wa ma yanbaghi lahu bílẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kúrin wọn wá bá a mú bí àwọn èèyàn ṣe máa kọ ẹ. tẹ́lẹ̀ fẹ́ sọ lábẹ́ àgbà sọ̀rọ̀ tẹ́lẹ̀ sí àbíyá fẹ́ sọ bẹ́ẹ̀ ìdí àbá yìí sọ ni ó sì jẹ́ orin ọlọ́run ṣe débi pé ara nàbí ìṣọ́lá lórí àbámọ́ ni yọ wà ìmọ̀ kó jẹ́ pé ìtọ́ni ẹ̀ ti wájú àdàbí ó ti ẹ̀yìn ẹgbẹ́ mi sàgbà níbi kóòlù ṣe wá níbẹ̀ jẹ́ pé ọba ti fẹ́ sọ̀rọ̀ báyìí tẹ́ fi orin yóò jáde ń bẹ̀ ìṣe bá ti wájú ló ti ẹ̀yìn àdúgbò gbé tẹ̀yìn iwájú kìí sábà tó báwọn lórí ti kọ́ àbí ni máa àlàmúná òṣè ọ̀rọ̀ wọn máa yọ gbàdúrà ìlúwa ìlà àdékè wọ̀ bọ́n ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ sọ́mọ ẹ̀ kọ̀fẹ́ kẹ́ àárẹ̀ mi kó mi ó tiwẹ̀ jáde sọlọ́wọ́ sọlọ́ àwọn náà bá máa kọ orin àwọn sọ̀hábà kan Hasan al-Thabit kódà wallahi wallahi tá a bá dí àjẹ́ náà tá a bá borí láyé ń bì tó forin lẹ̀ láyé pé wọ́n ń ké tó forin lẹ̀ ó lọ fílẹ̀ fọ́ lọ́hùn láti gbogbo tó lórí fóònù ẹ̀ òdìlé tiẹ̀ tinú kúrò sísẹ́mù kò dìbí tiẹ̀ ìtọ́ wà ní brain bẹ́ẹ̀ lọ́kọ̀ kọ̀kọ̀ má tiẹ̀ má dìbí tiẹ̀ ní òkú tó padà wà yọ kọ̀ bá tiẹ̀ lẹ́yìn tó bá ti wá gbogbo yóò ṣe jẹ̀máà tó bá di àlùkìyàmọ̀ àmọ̀ wà ní ẹni tí wọ́n kọrin fún nínú àlùjẹ náà wọ́n kọrin fún wa ó tẹ̀lé jẹ̀máà. wọ́n kọrin fún wa. ọlọ́run jẹ̀dá ni nínú ẹni tí wọ́n kọrin fún àlùjẹ náà jẹ́mi àti yẹn wà ń bẹ́ o. àmín. fẹ̀jẹ̀ aráwọ̀ ọkùnrin ẹjẹ́ àṣìṣe rẹ̀ gẹ́ anílọ́kì ìpọ̀ láti jẹ̀mọ́ àwọn obìnrin náà ní o àwọn náà àkọ́kọ́ jìjà ní káyé tó pílẹ̀ àdìkọ́ àwọn obìnrin náà ní o ṣùgbọ́n ọlọ́run ó ti sàánú àwọn ọkùnrin látàyè wa ni ẹ̀ sọ́tọ̀ tá a bá wà jẹ̀nẹ́tà àwọn obìnrin tí wọ́n ẹni tó níyàwó kékeré láti jẹ̀nẹ́tà àwọn ọkùnrin yóò ní àtọ̀sọ́bìnrin tó fẹ́ láyé ló yẹ ìyàwó rẹ̀ ta yé o wọ́n fún ọ ní ntí ó dé seventy ẹ̀ tó ní kéré jù. masina constant. twenty four. gbọ́dọ̀ twenty four rẹ̀. <laughs> gbogbo ah, ẹ̀ńtí kọ́mẹ́rin ní bàtà yé jàmbá sẹ́yìn ah, kó ti ní kó ti kọ́kọ́ ní mẹ́rin o àbàtẹ́jì lè yọ̀nà wọn wà bá kó seventy ní òòní rárá ó kéré pé òòní pé ah eléyìí òòní ẹ̀ka jẹ̀ náà tó ń jà wọ́n seventy. Ah. jimmy baasi á ní wọn àwọn obìnrin tí wọn fẹ́ kó bu wa ìta wọn fẹ́ lò gẹ́gẹ́ kọ wọn àwọn obìnrin tí wọn fẹ́ kó wa jẹ mọ nígbà tí wọn bá lẹ́yìn níyàwó sẹwọntì ṣùgbọ́n tó gbé àlàbọ̀dé àlùjẹ náà kọ́ ọ̀dọ̀ ta yé tẹ̀kálá ní yẹn ní pé wọ́n jà àti gbogbo mẹ́lẹ̀ ẹ̀fẹ́ wàhálà ọmọ tó tá a bá ti wá fẹ́ wọ àlùjẹ náà àwọn obìnrin wọ́n ti mọ ọkọ wọn ọkọ tí nílé o ọkọ tí nílé o ọkọ tí nílé o. àjẹ̀lú ló ti dá nínú. àwọn ìyàwó yẹn bẹ́ẹ̀ wọ́n ti lè mọ wọn pé àwọn ọkọ yín tẹ̀jọ lọ ayé tẹ̀jọ gbọ́dọ̀ lọ́dà sálà ẹ̀yà ẹ̀gbọ́n gbàdúrà àwọn obìnrin lẹ́yìn bí ẹgbẹ́ wọn ní ohun tó yàtọ̀ sí ohun òṣìṣẹ́ láti dé ní bí ó káàkiri ohun tó yẹ pé kèé olórí olórí pọ̀jù ayé nìsín kẹ́kẹ́ ẹ̀ńtọ́mọ̀ ọkọ̀jú ẹ̀ lè pọ̀n bí ohun wọn lẹ́gbẹ̀ẹ́ ohun ti ẹni òkè bó ṣe dé ọmọ ẹ̀kọ́ tó wàláì wàláì kò sí bó ṣe lè kọ́ tó wọn mọ sọ pé nahnu al-hurul hisanu hisanu hisanu al-hurul وبينا لأزواج كرام كرام وبينا لأزواج كرام كرام إن شاء الله آمين وتقوى آمين ọlọ́run mọ̀jìyà sínú ẹ tí wọn ò ní kọ́ pàdé ẹ̀. àdìsọ aláṣẹ ni o àdìsọ sọ o àdìsọ aláṣẹ ni pé bá a bá ti ń wọlé jẹ náà mo ní ọmọ gòrìn láyé kó o lè nísìnyí ẹ ń bá ti agbọ́ta yé yìí wò ó láti ní ọkọ̀ ní pàdé ẹ̀ lónà ní àdàbìlá ọlọ́sọ wa bẹ́ẹ̀ o kò sì ní irú ni gidi kọ́ ń gbà náà torí pé ọwọ́ ìyàgò ti tàn gẹ́ kí ni wọ́n wà máa sọ pàdé wa pé nà ánú ọlọ́rọ̀ ẹ máa sọ pé ìsánú nà ánú ọlọ́rọ̀ ìsánú ìsánú nà ánú ọlọ́rọ̀ ìsánú ìsánú omi náà lè azúwájẹ kẹrọmi kẹrọmi omi náà lè azúwájẹ. نحن الحر حصان نحن الحر حصان حصان حبنا لأزواج كرام حبنا لأزواج كرام نحن الحر حصان حصان حبنا لأزواج كرام الله بنا لأزواج الكرام. èyí ò fẹ́ lè sálọ ní àwọn ọmọdébùdé ẹ̀ báyìí rí wọn báyìí fífò fún ara wọn lásán láhùrọ̀ kọ̀ọ̀kan wọn àmọ́ sọ pé náhùn lè kúrò lè fi sáré báyìí wàá máa لأزواج كرام هبنا لأزواج كرام هبنا لأزواج كرام Ọlọ́run mọ̀ kú apamọ́ ni ni azuwájú ń kìrọ̀ ọmọ fún àwọn ọkọ alápàlẹ́ bíi tiẹ̀ orí èèyàn fẹ́ lè fàyà. ẹnjọ́ bàgbórin láyé ntí wọ́n kùn kí pa káàbọ̀ láti jẹun náà nù ọlọ́run àtẹ̀mí àti ìyáwó ẹni tí wọ́n kíkà bẹ̀rẹ̀ wọ̀. ṣùgbọ́n ń bá wa gbọ́ àbá wa ní tẹ́fúnẹ́ làdáàdà. tẹ́fúnẹ́ làdáàdà. àmẹ́ làṣọ fún wa dáná. àmẹ́ làṣọ fún wa dáná. nínú ẹ̀sìn wáyé bí kọ́lé ní fíìmù wà láàárọ̀. nínú ẹ̀sìn wáyé bí kọ́lé ní fíìmù wà láàárọ̀. من الناس ويدخل الإثم والآرون عواقب السوء في مغابتها تبقى عواقب السوء في مغابتها Ọ̀dọ̀ ìgbè la kọ́yọ̀ fi làzàdé mi bá di hànà rún. La kọ́yọ̀ fi làzàdé mi bá di hànà rún. لا خير في لذة من بعدها gbogbo gbàlódé yẹn bá gbá gbogbo kílẹ̀ tó dìrá ẹ̀ níbi orin gbígbó láyé yóò padà tẹ̀lé. dàbọ̀dé ẹ̀ lẹ́gbẹ̀ẹ́dà. àmì àjẹmọ́ ẹ̀dílẹ̀ tó kúrí wọ́n ní à ó sì láì láti dé pọ̀ ẹ̀sìn láti dé kìlẹ̀ kan mọ́. dàbọ̀dé ẹ̀ lẹ́gbẹ̀ẹ́dà àmà ẹ̀ lẹ́gbẹ̀ẹ́dà ẹ̀dà. mílẹ̀ náà sọ̀rọ̀ ẹ̀ ìgbà tí wọ́n sàn yẹ kó ní ismu wà láàrú ẹ̀sẹ̀ tó wá dájú pọ̀ gbọ́ orin táwọn afá ìgbà mẹ́rin nìkan sọ pé ìwọ ni tani sọ̀rọ̀ ní bòkì ẹ̀sẹ̀ yóò wà sẹ́kù pẹ̀lú ẹ̀ àti ti ni ẹgbẹ́ kọ́ àwọn sọ bàtà. kọ́ àwọn sọ fọlọ́n padà fi jẹ ẹni yẹn yọ mọ wá sẹ́kù gbogbo gbogbo ara gbogbo ara pátá níyàwó kàrí kí níyà náà kò náà níyà náà afọ àwọn ń béèrè ìbéèrè kan lọ́wọ́ pé láàkọ́ irọ́ fi lásìdàtì ní bá àbíhà náà. láàkọ́ irọ́ fi lásìdàtì ní bá àbíhà náà. láàkọ́ irọ́ fi lásìdàtì ní bá àbíhà náà. jọ̀wọ́ àyàwó kí láǹfààní ìgbàgbọ́ kí ló rí lẹ́yìn lẹ́yìn lambda ìbànújẹ́ yẹn gbára yé mi bá ti hàn án ọkàn wọn nìkan wọn bẹ mi wọn ti sẹ́ẹ̀tì tẹ́lu rẹ gbogbo ọ̀nà oúnjẹ wọn ti sáàjọ sẹ́ẹ̀tì ni o ṣùgbọ́n bẹ́ẹ̀ báyìí jẹ́ tán ẹ̀jẹ̀ dáadáa o ẹ̀jẹ̀ dáadáa o ẹ̀yìn gbogbo tó wà níyẹn bó ṣe ń jẹun ní fojú kan wò ta ó rí àwọn àwọn èso kọkú tẹ́sà kọ̀ǹda bẹ́ẹ̀ ni ti jupa jupa ti nẹsẹ̀ nẹsẹ̀ ti gbé bókè nẹsẹ̀ bókè ẹ̀rọ mi kò kó ra ọ́ ó yẹ máa jẹ́ àyẹ̀ ló yẹ gbogbo àwọn ènìyàn kò sí tẹ̀lé jẹ́ mẹ́ ẹ ewu àtàwọ̀dà ẹ̀ fún ẹ̀ wọlé ẹ̀ náà kọ́ jẹun tán ẹ̀ bá jẹun tán ẹ̀yẹ́ náà wọ́n fẹ́ rí bọ̀tì oríire wọn bẹ́ẹ̀ tó bẹ jẹun. láàpẹ̀lẹ̀ òbí lágbàdì nígbàdì àná rò láàpẹ̀lẹ̀. لذة من بعد أن لعبر في لذة kò sí oore kankan bíi ìgbádùn tó ń ní bá di àádá tó wá ní bá ọba ti gbọ́ orin tó tọ́ ọba kú tẹ́ńpò ló ń lọ wọ́n ní lọ́sùn lọ́sùn ìyá rẹ̀ kí wọ́n láǹfà ìdá ó kálukú wa pàápàá tó lo àwọn obìnrin ẹ dákun ẹ méjì àgbà pé àmọ́ ara wa jẹ́ o ká má ba ayé ara wa jẹ́ náà mùsùlùmí rẹ̀ kan tó jẹ́ ní gbọ́ orin àwọn àfa ìmọ̀lẹ́rẹ̀ ni wọ́n ní kò kí èèyàn mùnàfíìkì fásitì fáájírù òbílẹ̀jẹ́ ẹni tí ó ní ẹ̀ lé fútọ́ náà ni mà gbóni tẹ́bá ti ní ọkùnrin tí ń gbóni ẹnu kò fásitì lórí tẹ́bá ti lópin tí ń gbóni ẹnu kí ni eléyìí áà ah, òbílẹ̀jẹ́ eléyìí lóbi ọlọ́run tó jáde wọ́n ṣe wá ní òbílẹ̀jẹ́ o ṣe wá ní mùsùlùmí tó tọ́ ẹjẹ́ àlọ́ tó túbá tá a bá ilé pagilé pẹ̀lú àgbò rẹ̀ lọ́dọ̀ kìyàmá ṣùgbọ́n tá a bá ilé fara dà táwọn èèyàn gbọ́dọ̀ ṣé èmi ò tiẹ̀ ẹ ẹ mọdé èmi ò mọdé kí n gbọ́ mẹṣáwí lẹ́yìn kí n gbọ́ sọọlù lẹ́yìn ìwé níjẹba ẹ ẹ mọdé àgbẹdẹ ẹ mọdé wíṣíkì ẹ mọdé èmi ò mọ wọn lé olùkó. wọn padà wà lùdẹ náà. wọn padà wà lùdẹ náà wọn sì kọ ní pàdé rẹ náà ju kéèyàn lajú láyé bí lọ ọwọ́ alájú wọn orin aburú ti pọ̀ láwùjọ ọlọ́run làwọn burú sí báyìí wàláì wàláì kéèyàn bá ní ọ̀kadà ó wà kó rírẹ o téèyàn bá sì ní nǹkan kan sísà ti káàkiri ó kó rírẹ èèyàn ewu kan inú ewu téèyàn ńlá oníjẹ kan bẹ torí kò sí bó ṣe wọ mọ́tò ń gbòòrò nígbàdàn yìí ọbẹ̀ gbọ́dí lọ́nù wọ́n kò ní. ìdá àwọn ọmọ ìlú ayé gbé díẹ̀ díẹ̀ káàtó pàdé ọlọ́run kan náà tí ọlọ́run kan ti yọnu sí ọlọ́run kó dọ̀dà rẹ̀ kó bá tún àwùjọ wa ṣe lè kó tún àwa náà ṣe lè fúnra wa kó rìn ọlọ́run kó mú ìfẹ́ rẹ̀ kó lọ́kàn wa kó jẹ́ ọ̀kọ́ mọ̀jẹ̀ ká gbọ́ orin pàdé rẹ̀ káńbà sí tí ó dìbò sí nínú ẹni tí yóò fìdùnnú padà lọ tí wọ́n fi orin pàdé láti jẹ náà eré náà ti yẹ wà náà hàdà sallallahu alaihi Muhammad wa ala Wassalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Ila ila sada ila ya'ta lil ulama ila munu